ìsìláàmù sì dẹ́mọ́ra lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbórí àyẹlẹ́gbẹ̀ bọ́dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú alimadina schools a ray of life easily reachable inexpensive for showing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of alimadina center papabede area Ogbomoso our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of of the glorious Quran and Ahadith, this is Al Madina Schools at gmail.com or call 0032 85 Al Madina Schools, Papa Bede area, Ogumasho, inspiring excellence every day. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه وسلم وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته àti ẹni ìtẹ́sígbọ́ wa káàkiri gbogbo tí ìkànnì ètò tó fẹ́ dé ẹ̀ka àbọ̀ ikú ojúmọ́ sí orí ètò alifikun fil islam níbi tí a ti wọn láǹfààní láti pàdé àwọn samahatul wali ad-doktor fadilatu sheikh ad-doktor sharafuddin gbadebo ọjọ́ hafizahullah wara wọ́n ti ti wà ní ìkàlẹ̀ ní òwúrọ̀ yìí láti máa bá wa fèsì sí ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ìbéèrè wa nípa àlámọ̀rí ẹ̀sìn wa al-islam nípa nǹkan tí ò bá yé wa tó àbí ìtòjọ́ pé iyì méjì wà nù rẹ̀ lẹ́tọ́jọ́ pé a fi gbọ́lá yẹ́sìn wa yékéyéké ní ìbámu súnà anábì sallallahu alaihi wasallam àti bí olú ẹlẹ́dàwà bó ṣe fẹ́ ẹ má gbàgbé orí nọ́mbà tẹ́mà pè sí ìyẹn tẹ́ bá ń pè ní inú nàìjíríà ó náà ní 08085677726 08085677726 òní nọ́mbà tí ẹ má pè sí tẹ́ bá ń pè látòde 08085677726 ẹ máa pè sí orí plus two three four eight zero eight three two nine three eight nine six. tọ́ba ń pè láti òde ní gbogbo lágbàáyé ẹ máa darapọ̀ wọn pẹ̀lú plus two three four eight zero eight three two nine three eight nine six oyin nọ́mbà tẹ́sí máa pè wá ìyẹn tẹ́ bá ń pè láti ibi gbogbo lágbàáyé zero eight zero eight five six seven seven seven two six oyin nọ́mbà tẹ́sí máa darapọ̀ mọ́ wa ìyẹn tí ẹ̀bá fẹ́ béèrè béèrè kan àbí kejì nípa àlámẹ́rẹ́ sí ẹ̀sìn wa alìsílám nam ahsanla ayékún wọ́n ní látara ìfẹ́ tí a ní sí ànábì sallallahu alaihi wasallam ǹjẹ́ a lè máa ṣe àwọn nǹkan tó bá wù wá látara wípé ìfẹ́ ànábì la fi ń ṣe tó ń ti pé kò bá ìlànà ànábì sallallahu alaihi wasallam. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته من أبواره بعمر رضي الله عنه وصفان أبو محمد صلى الله عليه وسلم كداتو بي وان ni جبوكم قال ju عرامي أنا صلى الله عليه وسلم وفي sallallahu alaihi ṣáájú kó tó di pé mi lọ fẹ́ràn ju gbogbo nǹkan lọ tó fi dórí ara rẹ̀ Umar kò fàṣìkò ṣòfò fún wọn lọ ronú sí ẹ̀kan náà ló tún yí òun padà ó ní ní báyìí mo ti wá fẹ́ràn rẹ ju gbogbo nǹkan lọ mo tún fẹ́ràn rẹ ju orí ara mi lọ Ànábì sallallahu alaihi fi hàn pé ọ ẹ̀sẹ̀ gbàgbọ́ lódodo ni kí mùsùlùmí kó fẹ́ràn Ànábì sallallahu alaihi ọ̀ràn yẹn ni eléyìí tó ṣe pé kò sí ìbùyà sí tẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí láti jẹ́ bẹ́ẹ̀ ìfẹ́ òdodo eléyìí tí kìí ṣe ìfẹ́ ìkè tó bá wá pé èèyàn fẹ́ràn anábì sallallahu alaihi wasallam ìtumọ̀ rẹ̀ ni wípé èèyàn máa tẹ̀lé àṣẹ rẹ̀ níta ń pè ní ìfẹ́ anábì nù kìí ṣe pé kéèyàn jẹ́ ẹni tó ṣe pé gbogbo àwọn àṣẹ àlàkalẹ̀ tánàbì sallallahu alaihi tó fi máa wá èèyàn ń takò èèyàn ń yapa sí èèyàn á gbé àsíá kan ó ta sórí òkèlè rẹ̀ wọ́n á kọ sí lápò olólùfẹ́ ànábì olólùfẹ́ ànábì yóò tẹ̀lé àṣà ànábì torí ẹ̀ nígbà tí àwọn lárúbáwá àwọn ará oko nínú àwọn lárúbáwá wọ́n sọ pé àwọn fẹ́ràn Allah olú ẹlẹ́dàá wa wá fi àlàkalẹ̀ kan sílẹ̀ fún wa tí wọ́n máa já mi láti máa dá ẹni tó bá fẹ́ràn Allah mọ̀ olùwà ni qul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkum Allah sọ fún wa pé tó bá yẹ pé ẹ̀yin bá jẹ́ pé ẹ bá fẹ́ràn Allah gẹ́gẹ́ bí ẹnu tẹ̀ǹjà ajẹ́ pé ẹ máa tẹ̀lé mi tẹ́ẹ̀bá ti ń tẹ̀lé mi olùwà yóò fẹ́ràn yín ká fẹ́ràn anábì sallallahu alaihi ọ̀ràn yẹn ni. kò wá sí nǹkan kan tó ń pè ní ìfẹ́ ànábì sallallahu alaihi tọ́ta ayọ́kọ́ máa tẹ̀lé àwọn àlànà àti àwọn ẹ̀kọ́ tánàbì tó fi kọ́ wa. ọ̀jẹ̀ ni tó pé àwọn àròyìn tánàbì fún ọgbà sódodo wọ́n sì ń tẹ̀ láṣẹ rẹ̀ nípa àwọn àṣẹ tó fi pa gbogbo tánàbì kọ fún wa tó ṣe káì fún wa nípa rẹ̀ ó jìnà sí eléyìí ní túmọ̀ sí kọ́ fẹ́ràn ànábì sallallahu alayhi wa sallam kẹ́nìkan á sọ pé òun fẹ́ràn ànábì lórúkọ pọ̀ ń fẹ́ràn rẹ̀ ni lòun ṣe ń ṣe àwọn nǹkan tó ń ṣe yìí á gbé nǹkan tí ń ṣe yẹn sórí àtẹ tí nǹkan tí ń ṣe yẹn wájú ara ń tánà bí sallallahu alayhi wa sallam fi kọ́ wa pé ká máa ṣe á sọ pé kò ì tí ì tako ẹni tí ń fẹnu sọ pẹ̀lú wàrí ṣùgbọ́n bọ̀ báyìí pé nǹkan tó ń ṣe ọ̀tàkù ẹ̀sìn tó lọ́wọ́ àfihàn ànábì sallallahu alaihi wasallam ọ̀tàkù ìlànà tánàbì sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa pé ká máa tọ̀ á sọ pé ẹni tí ó fẹ́ràn ànábì ti rí ìgbà tí wọ́n ń sọ pé ó fẹ́ràn rẹ̀ ló ṣe ń ṣe ń tọ́tàkù ń tà fẹ́ràn bàbá fẹ́ràn rẹ̀ kí ọba tún ṣe lábẹ́ báwọn àbùkátà ká mà nípa ẹ̀sìn wa àti bùkátà láti jẹ́ ẹni tó ṣe pé ó ní farabalẹ̀ èèyàn lè máa nípa nǹkan àfi kéèyàn kọ́ kíkọ́ ńlọ ní mímà téèyàn bá kẹ́kọ̀ọ́ ó dájú pé ẹni tí wọ́n máa pè lọ́nà ó lè jẹ́ pé àánú lásán ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé nínú ìgbésí ayé tiwa lónìí ọ̀gọ̀ọ̀rọ̀ ọmọ ní máa janú fánu sọ pé òun fẹ́ràn bàbá màmá o ṣùgbọ́n tó ṣe pé tí àwọn ọ̀jọ̀gbọ́n tó bá gbé yẹ̀wò wọ́n padà rí i pé ọmọ burúkú lásán ni kò fẹ́ràn bàbá rẹ̀ rárá kò sì káyà rẹ̀ kún rárá nítorí pé ọlọ́fẹ́ràn bàbá ọfẹ́ràn màmá rẹ̀ gbogbo àwọn àṣẹ tí bàbá rẹ̀ fi ń pa ọ́ gbogbo àwọn àkíyèsí tí ìyá rẹ̀ ń pè ọ́ kò sí kanú rẹ̀ tó mú lórí ó sì máa sọ pé ọfẹ́ràn bàbá rẹ̀ ó lòun lè kú torí ìfẹ́ tó ní sí bàbá o ìfẹ́ rọ̀ wà lónìí torí pé lọ́wọ́ ọmọ tẹ̀ láti ẹ̀wọ̀n torí pé n tá fi ṣàpèjúwe àtàpẹ́rẹ́ tá fi mọ̀ pé àà ah, ọmọ yìí nífẹ̀ẹ́ bàbá rẹ̀ ó nífẹ̀ẹ́ ìyá rẹ̀ lóòótọ́ torí àwọn sọ pé innal muhibba liman yuhibbu muti'u ẹni tó nífẹ̀ẹ́ ẹnìkan yìí máa tẹ̀ láṣẹ ẹni tó nífẹ̀ẹ́ ni bẹ́ẹ̀ bá tó wá jẹ́ pé wọ́n máa takò àṣẹ ẹni tó nífẹ̀ẹ́ yóò sì máa jánu pé òun nífẹ̀ẹ́ rẹ̀ tó bá tan àwọn èèyàn jẹ ó dájú pé wọn náà mọ̀ pé ò lè tan ara rẹ̀ jẹ ẹni tó sì rí tàjà nínú àwọn èèyàn òun náà tó ṣe pé ó lójú kò sáláì lójú ṣùgbọ́n ju rẹ̀ ìríran rẹ̀ kúrú kò lè rọ ọ̀kan irú àwọn àwọn yẹn ló lè tàjà ẹlẹ́yìn ìjẹ́ bó ṣe jẹ́. náà náà mẹ́tí wà wa Orúkọ

òun náà ni ọ̀tún lọ́jọ́ tó kù Ànábì sallallahu alayhi wa sallam wọ́n fi kọ́ wa wípé tí mùsùlùmí bá kú ibi tó kú náà ni wọ́n sin kò sí tó burú kan lọ sin síbòmí tó bá jẹ́ pé bùkátà kan bá wà fún wa láti gbé òkú rẹ̀ kúrò ń bẹ̀ kan lọ sin síbòmí. nínú nǹkan tí Ànábì sallallahu alayhi wa tó fi máa wá òun náà ni pé téèyàn bá kú. ọ̀ràn yẹn ni kí wọ́n àwọn sàhábà radiyallahu anhum bàtà nàbì sallallahu alaihi wasallam láìsí wọn ò báwo làwọn ti ṣe ṣe níbi ìwẹ̀ rẹ̀ nígbà náà bì kì í ṣerú wa ẹ mọ̀ pé nígbà tẹ́nìkan nínú bá bọ̀ lọ́rùn rẹ̀ wọ́n wàá fi nǹkan sórí ìdodo sórúnkún rẹ̀ méjèèjì lọ́nà tó ju ẹni tí ń wà tí ò ní ǹjẹ́ tó ti pé ìgbà tó máa ń bọ́ wọn lẹ́tọ̀ọ́ láti rí ìhòhò rẹ̀ o ǹjẹ́ ní sébàṣì wẹ ànábì náà àbọ̀ àsọkù lọ́rùn rẹ̀ láàrin ìdodo sí orúnkún rẹ̀ méjèèjì láàfin kalẹ̀ kò yé o lẹ́yìn náà tí ànábì sallallahu alaihi wasallam ń tábà wẹ̀ tẹ́lẹ̀ bá ṣe salatul janaza sí látọ́ ṣé ibi tí a sin sí ìbò gan ni gbogbo àwọn nǹkan yìí wọn bẹnu àwọn sábàbí eléyìí tó fà tó fi jẹ́ pé kì í sọjọ́ tá ànábì sallallahu alaihi wasallam ń kó òun náà ni wọ́n sin ànábì sallallahu alaihi wasallam. òfin ṣẹ̀rí àdá lórí pé tẹ́nìkan bá kú tí sábà kíkan bá ń bẹ tí ṣẹ̀rí àgbà wọlé tó lè múni lọ àti bò mọ́lẹ̀ lára kò sí nǹkan tó burú ń bẹ. kíkọ́jọ́ pé ẹnìkan ní ìsìn ìjàmbá lọ́pàá ìjàmbá mọ́tò ọjáde ọ̀fẹ́ rí náà mọ́tò gbà ọba bẹ́ẹ̀ kú àti wàá lápẹẹrẹ pé mùsùlùmí àlè lọ gbé sin bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà á wádìí àwọn tá lè yan rẹ̀ ọ títí tá fi ráwọn èèyàn rẹ̀ torí pé ọmọ kú yájọ mọ́nù lọ wọ́n lè máa pé ikú lọ pa èèyàn wọn kì í ṣe pọ́lọ ọ̀là lọ́ọ̀dé táwọn máa wá wárọ́ bákan náà ẹni tó ní tó fi kú ọwọ́ ti bà ṣé kí ni nǹkan tí wọ́n fẹ́ pẹ̀lú rẹ̀ ṣé fẹ́ gbowó ẹ̀mí lọ́dọ̀ rẹ̀ ni àbí wọ́n fẹ́ yáfe rẹ̀ a ní láti rí àwọn èèyàn kú yìí so Islam kò wípé dandan tẹ́yìn bá ti kú tà ìkú náà kẹ́ lọ sí kódà Islam tó fi yé wa pé ẹni tó kú yìí tẹ́ bá lọ́nà kẹtẹ fi lè ṣèwádìí ìjìnlẹ̀ mọ̀ pé kú lóòótọ́ ni kì í ṣe pọ́ dákú ẹ̀ ṣèwádìí torí kọ́mọ́lá jẹ́ pé alààyè lẹ́fẹ́ lọ bò mọ́lẹ̀ tẹ́ wàá bo mọ́lẹ̀ lọ́nà tó ṣe pé ńgbà tó bá tají sí kò ní lè dá jáde má táwa jẹ pé ẹ̀yin lẹ kúkú fọwọ́ ara yín ṣe kú pa ẹlẹ́yin jẹba àwọn. sànẹ́bà sallallahu alaihi wasallam nígbà tí wọ́n fẹ́ wẹ̀ wọn àmọ́ bóyá káwọn bọ́ sọ káwọn má bọ̀ sàhábẹ́ ní sàdédé làwọn rí pé ojú sámà ṣókùnkùn àwọn wá gbọ́ kan sọ pé ẹ wẹ̀ ànábì sallallahu tó ń taṣọ lọ́rùn rẹ̀ bákan náà gbàdá Ànábì sallallahu alaihi wasallam kú janaza yín nígbà tí wọ́n ń ṣe sí lára ọgbà sìkò torí kìí ṣe báwa ti ṣe ń ṣe salatul janaza sókù lára ni wọ́n ṣe ṣe salatul janaza sanabi sallallahu alaihi wasallam lára oníkálukú ń bọ́ ọ̀bẹ̀ ní lọ́kọ̀ọ̀kan kálukú ń ṣe tiẹ̀ nígbà tí wọ́n tó parí ni wọ́n tó lọ gbé Ànábì sallallahu alaihi wasallam sí eléyìí ọjọ́ bó ti ṣe jẹ́ ẹni bo ni wọ́n sin ànábì sí wọ́n sin ànábì sallallahu alaihi wasallam síbi tó kú sí nínú ilé ìyá ńlá wa Aisha radiyallahu anha nítorí pé Abubakar ọ̀rọ̀ kan sọ ipò ńlọ sọ pé òun gbọ́ ànábì sallallahu alaihi wasallam sọ pé bíi tí ànábì bá kú sí ni wọ́n máa sin sí tó ti pọ́rọ̀ yẹn kò fẹsẹ̀ rinlẹ̀ ní ọ̀nà tádìí fi máa ń gbà wá ṣùgbọ́n Aisha radiyallahu anha ọ sọ̀rọ̀ kan pé fún àánú sahih o nigba sallallahu alaihi wasallam tó kù dàdẹ tí ó sàláìsì ọ sọ fún wa àwọn Yahudi àti Nasara nítorí pé wọ́n máa ń sọ àwọn sàárè àwọn wọn di bùjọ́sìn èmi ń kọ́ ilé yìí fún yín mọ̀ ń kọ́ ilé yìí fún yín Àìṣà ni tí o bá ṣe ìkìlọ̀ a ò bá gbé sàárè rẹ̀ síta gbangba lóde gbansasa là bá gbé sàárè rẹ̀ sí ṣùgbọ́n báwo la ti fẹ́ gbé sàárè rẹ̀ sóde gbayawu báwọn lórí tẹ́ tó ṣe pé àwọn tí ò gbẹ́sìn yé àwọn ẹni tí ò dá kan mà wọn ní padà sọ́dọ̀ sàtúwọ̀n mà bọ̀ àwọn padà sọ́dọ̀ bẹ́ẹ̀ àwọn ẹni tí ò tó okun ẹsẹ̀ bàtà nábì wọ́n kú wọ́n sọ sàárè wọn dòṣà. So láti máa pé nínú àdéhùn anábì sallallahu alayhi wa sallam ó ṣàdúrà kan tó náà tó wà nù sàhíyì ó ní Allahumma la taj'al qabri wathanan yu'bad ìwà Allah má ṣe sàárè mi ló ṣàtúwọ̀n máa bọ̀ má ṣe mi ló ṣàtúwọ̀n máa bọ̀ olúwa gbàdúrà rẹ̀ tó làwọn sàhábà ṣe sin síbi tó kú sí nínú ilé Aisha radiyallahu anha eléyìí làwọn náà sin òkú tiwa sí ibi tí wọ́n sin ànábì sí nílé Aisha lẹ́yìn wọn tó tẹ̀lé lọ sìnkú yín sílé Aisha wọn ní àwọn kẹtẹ gbà lérò ni pé inú ilé wọn sin sí ẹ̀yin náà máa sìnkú yín sínú ilé eléyìí náà ẹ̀rí sọ torí pé òkú yín ni láti jókòó ànábì kẹ́yìn náà lè bá a sin sínú ilé tó epo èèyàn lásán kpóròǹtù lásán so bọ́ọ̀lù ẹ̀sìn wa fẹ́ sọ pé ẹ fẹ́ fi wé òkú ànábì sallallahu alaihi wa sallam orí tẹ́ in Islam ní kẹ́ máa sìnkú sí àrí gbogbo àwọn tó kú lójú ayé ànábì sallallahu alaihi wasallam orí tẹ́ ni wọ́n ń sin sí orí iná ni wọ́n máa gbókù lọ ẹlẹ́yìn ọjọ́ bó ti ṣe jẹ́ wọ́n ní káwọn máa ṣàdúà wọ́n ní káwọn máa sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam àbọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn sàhábà tó máa ṣe sayyiduna sayyiduna sọ eléyìí àwọn èèyàn máa ń sọ ṣùgbọ́n náwọn nǹkan tẹ́rì tó múnádóko mú wa kọ̀tọ́ ká máa wí bí kí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe àṣọlẹ́tù fanabi sallallahu alaihi wasallam Allahumma salli ala sayyidina Muhammad ẹgbà wa kàn mú abẹ ẹgbà wa kàn mú abẹ sọ eléyìí jẹ́ kó ti ṣe jẹ́ ní lódodo anabi sallallahu alaihi wasallam ọni sayyiduna ọ̀nà aṣáájú wa nínú hadith eléyìí tó gúnrégé anabi sọ pé ana sayyidu èmi ni aṣíwájú àwọn ọmọ ádámà lọ́jọ́ gbẹ̀ndà òkèèyàmà kìí ṣe ti fáàrí eléyìí túmọ̀ sí wípé òun la síwájú wa ṣùgbọ́n ànábì wa sallallahu alaihi wasallam onítẹ̀ríba ni ànábì ọ̀fà yìí gba káma ròyìn rẹ̀ lárúfọ̀ káma fún láwọn ròyìn kan tí ò ní túmọ̀ ànábì sallallahu alaihi wasallam ní la tatruni kama atrat an-nasara ibn Maryam wa innama ẹ máa ń ròyìn mi lárúfọ ẹ bá ọ̀nà sọ́ra sí ròyìn anabi isa ọmọ mariam lárúfọ ẹrú allah lèmi jẹ ẹ ń bá fẹ́ tó bá fẹ́ ròyìn mi kọ́ máa sọ pé abdullahi wa rasulu ẹrú allah ìránṣẹ́ allah ó ti tó. níjọ́ kan àwọn lárúbá kan wá sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé yá sayyidina yá sayyidina ibna aṣíwájú wa ọmọ aṣíwájú wa. sànàbà sallallahu alaihi wasallam ni kóòlù òbí kẹlẹ nìkan ọ̀rọ̀ tẹ́ ẹ ti máa sọ tẹ́lẹ̀ ní kẹ́ ẹ máa sọ ẹ má jẹ́ kí ṣètánì ọ̀gbẹ̀nù yín sọ̀rọ̀ ẹ má jẹ́ kí ṣètánì ọ̀gbẹ̀nù yín sọ̀rọ̀ lódodo ńlá síwájú wa sòṣùwọ́n Ànábì sallallahu alaihi wasallam ń kọ́ fún wa láti máa sọ bẹ́ẹ̀. àwọn tí ò tí wàá tó gíní tìtẹ́ mẹ́sìn nínú ìgbésí ayé wa lónìí àwọn èèyàn tákùn wọn jámọ́ kankan irọ́ lásán tí wọ́n máa jẹ́ pé ṣètánì kan fi tí wọ́n máa pé kí wọ́n máa pè ó ní tó wọ́n jẹ́ tó pé kí wọ́n máa ra òun kí wọ́n máa sa òun kí wọ́n máa kí òun kí wọ́n máa fi mẹ́sàn-án mẹ́wàá kí wọ́n máa fi pè òun àmì ni lórí pé wọ́n gbàgbọ́ yẹsù wọ́n mọ kankan nípa nǹkan tẹ́sìn mu wa nítorí pé olúwa ẹlẹ́dàá wa kò fẹ́ kò fẹ́ rárá máa wúra rẹ̀ nǹkan tí ó ó ní kí wọ́n máa جزاكم الله خيرا وأحسن الله إليكم náà sísá zainab muhammad láti italy wọ́n ní ẹjọ́ báwọn ni a ṣe ń ka òkà nígbàtí a bá ń ṣe múra ìyẹn ní sọfá àti mọ́rọ̀ báwo láti máa ka òkà ẹni tó bá lọ ṣe umra àbúntẹ̀ ṣe hajj wọ́n ń sá sọfá àti mọ́rọ̀ ẹ bẹ̀rẹ̀ láti sọfá tẹ́ bá dé mọ́rọ̀ ìpààrà kan tẹ́ bá padà láti mọ́rọ̀ tẹ́ padà sí sọfá ìpara kejì nù tẹ́bá tún gbéra láti sọ̀fà tẹ lọ márùwà ìpara kẹta nù tẹ́bá tún padà oúnjẹ ìpara kẹrin lílọ ìpara karùn pípadà ìpara kẹfà lílọ onípara keje tẹ́bá wò bá ṣe sírò rẹ̀ wọ́n túmọ̀ sí pé orí ọ̀sọ́fà lẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ ẹ parí sórí àlùmárùwà bẹ́ẹ̀ máa ṣe nù kí pé àlọ́ àbọ̀ lẹ́yọ̀kan lílọ lẹ́yọ̀kan pípadà lẹ́kejì eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. جزاكم الله خيرا وأحسن الله إليكم ويتو الفكر في الإسلام ولاوة ونمبر تسمى قواني 08085677726 يتبان في نيجيريا تبان في لاتو نبي بقبو لابعي plus 234-8083-2938 plus 234-8083-2938 ọ̀nà nọ́mbà tẹ́sí máa fi wà ìyẹn ní ìlú gbogbo lágbàáyé nígbà tí ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tàbí ìkejì nípa àlámọ̀rí ẹ̀sìn ẹ̀sìn wa al-Islam zero eight zero eight five six seven eight five six seven seven seven two six ọ̀nà nọ́mbà tẹ́sí máa fi wà ẹ bá ń pè látòdè alaikum salaam wa rahmatullahi wa barakatuh naam orúkọ yín àti ìgbà tí ń pè ọ́ naam láti bọ́.

ní èkó ìfọ́ àdúgbòtò pé àwọn àdúgbòtò bàlá wọn èèyàn ṣé àdìmáká kan wà ní pé tẹ́ǹtì kò lẹ́gbẹ̀ẹ́ obìnrin tí ò borí àkúrò àwọn obìnrin máa ń wọ̀ tí ò dá ẹ ṣé màkà lùpán bí ààrẹ òní fáì sí ìfẹ́ kàbá ti ká àbò ṣe tí ò bá bọ̀ ọ́lẹ̀ àbínú fúlẹ̀ náà jẹ́ wọn tẹ́lẹ̀ tó fúlẹ̀ àwọn tó ni wọ́n ti bẹ̀rẹ̀ Alhamdulillah. Ẹni tó ṣe pé ó ń ṣe sọ̀lẹ́ láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ sọ láti yín títí tẹ́ fi parí à ń fẹ́ kọjá pé èyí tó pọ̀ jù nínú ṣíṣe yín nínú sọ láti yín ibi tẹ́ forí yín hàn nílẹ̀ máa wò nígbà tá a ti ṣe bẹ́ẹ̀ bá rọrùn ìyẹn tẹ́ bá wà lórí dúró gbàtẹ́ wà ní rúkú ẹ̀ eléyìí àti wo ibi tẹ́ forí kàn ọ̀rọ̀ ọ̀rùn nígbà ṣùgbọ́n nígbà tẹ́ bá forí kan lẹ̀ kò síbẹ̀ ṣe fẹ́ wo ibi tẹ́ forí kàn nítorí pé ibi tójú wà ó kúrú síbi tó wà torí rẹ̀ nígbà tẹ́ máa ń ṣe tashahhud àbẹ́bá tẹ́ ẹ jókòó gbàtẹ́ ẹ jókòó tẹ́ ẹ ṣe tashahhud ẹ máa wo ibi tẹ́ forí kan gbàtẹ́ máa ṣe tashahhud ẹ máa wo ọmọ àkàyín ọmọ àkàfábẹ́là eléyìí tẹ́ ń gbé sókè sísàlẹ̀ ibẹ̀ là ń fẹ́ kẹ́ máa wò tẹ́ máa ń ṣe sọ́lá eléyìí tó túmọ̀ sí pé nígbà tẹ́ wà nídúró lórí sọ́lá ti yín ẹ bùkátà láti máa wọ májọ já sí wípé ibi tí wọn nípa máa wò lọ́ọ́ máa wò tí wọn bá ti wá dá láṣejù yóò ṣàṣejù débi pé gbogbo èèyàn dà mọ́ iná nìtumọ̀ abéèrè tá à ń ṣe yìí ìkà nìkan wà tó ṣe pé tí bá ṣe sọlá ẹsẹ̀ rẹ̀ ní ọ̀sán máa wò kí lọ́ wà lẹ́sẹ̀ rẹ̀ tó wọ̀ ní gbogbo gbà nítorí pé à ń fẹ́ kí ọkàn rẹ ìròrí rẹ gbogbo ẹ̀kọ́ wà lọ́dọ̀ ẹlẹ́dàá rẹ tó dúró wájú ẹ̀ nígbà tó ń ṣe sọlá nínú àdéhùn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní innal musalliya idha qama yusalli fa innama yunaji rabbah falyanzur ahadukum kayfa yunajihi nígbà tẹ́ni tí ń ṣe sọlá àti tó bá dìde dúró tí ń ṣe sọlá ńṣe mà ní bá ẹlẹ́dàá rẹ̀ ní gbólóhùn jẹ́jẹ́ torí náà kẹ́nìkan yóò ṣàkíyèsí báwo ló ṣe ń bá Allahu ní gbólóhùn jẹ́jẹ́ bíbi tó forí kàn ẹnìkan máa wò máa wò bòmí eléyìí jẹ́ ó ti ṣe jẹ́mbà ẹni tẹ́ bá wà nínú ọkọ̀ èrò lẹ́kọ̀ọ́ níbi tí ẹ̀ǹtí ń ṣiṣẹ́ eléyìí tí ó pè fún pé kẹ́ wọkọ̀ láti ibì kan síbì kan nígbà míì tó sì lè jẹ́ pé súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ ó lè gbà yín lásìkò ẹ sì fẹ́ kásìkò ọmọ lọ́mọ yín lọ lásán láì jẹ́ pé sàmúlò rẹ̀ sẹ́lẹ̀ máa kí alukur'an nígbà tẹ́ wà nínú ọkọ̀ yín bẹ́ẹ̀ ni sẹ́lẹ̀ máa kí alukur'an lópin ìgbà tẹ́ bá ti ní gbóhùn sókè láti fi gbígbóhùn sókè yín yọ ẹlòmíì lẹ́nu ẹni jẹ́ fi yọ lẹ́nu ó lè jẹ́ mùsùlùmí ó lè má jẹ́ mùsùlùmí nítorí pé àwọn èèyàn tẹ́ rí tán jáde nílé tí wọ́n wọkọ̀ èrò oníkálukú níbi tí ń lọ ó sì ní tó gbé jáde nílé ẹni tí ó gbé wọn jáde nílé òun kò pè fún pé kí wọ́n má sọ̀rọ̀ ó ní ọkọ̀ èrò tí wọ́n wà òun bí wọ́n ti ṣe ń rọ̀tún tí wọ́n ń rọ̀ṣẹ̀ òun kò pè fún pé kí wọ́n panu mọ́ nítorí pé ìṣẹ̀lẹ̀ lè ṣẹlẹ̀ sí ẹnìkan níbi tí ojú wọn tó káwọn náà fẹ́ pé ah eh ah eh, ah ee ah ò lè dí ẹnìkan lọ láti sọ̀rọ̀ ó sì mọ̀ pé alukoran òfin tó de kíké tó di ẹni tí máa ń gbọ́ nígbà tá ń ké oníkọ́ òun náà ni kó má sọ̀rọ̀ báwo ló ṣe wá sọ fáwọn èèyàn pé kí wọ́n dákẹ́ kí wọ́n má sọ̀rọ̀ torí pé wọ́n fẹ́ kí alukoran bákan náà nínú òfin tó tún de alukurani kíkẹ́ ni pé ibi táyìn bá ti ń kẹun kọ̀yẹ́ kẹ́nìkan máa sọ̀rọ̀ kọ́ máa pariwo nítorí pé kọ́dà kó ti pẹ́ gbóhùnsókè báwo ni ó ti ṣe máa sọ̀rọ̀ tí ó máa pariwo tẹ́yìn ọ́n láǹfààní àti lè ké dáadáa àti lè má jẹ́ wípé ìkékúké kàkúkà lẹ́ẹ̀padà máa kà kò lè ṣeé ṣe ẹ tí wọ́n fi mí kún ẹ tún ní níbi tẹ́ ẹ jókòó yun ó lè jẹ́ pé àwọn tó wọ̀wọ̀ kú wọ̀ àwọn lọ́wọ́ à ń bẹ̀ẹ́ wọ́n ti gbogbo para burúkú wọ́n ti ti para òórùn ti gba gbogbo inú mọ́tò ṣòbó lẹ ti ṣe fẹ́ ṣe ẹ tún ní ẹ lè wà nù bàálù tó ṣe pé ẹlòmíì màdáyìn béèrè pé máńgò nù páálí omi máńgò tí wọ́n fún sínú páálí ni kí wọ́n bá yẹn bù tó ẹnìkan ní ọtí ni kí wọ́n bọ̀ mú ọtí ló ń fẹ́ mu nù bàálù kọ̀ọ̀kan bí bàálù ọba já kọjá tọ̀ ẹni táwọn àlẹ́gbẹ̀ẹ́ yín ní mutí o ẹ̀yin ò sì ní tẹ̀lé ṣe sí pé ah àwọn amutí lẹ́gbẹ̀ẹ́ mi ò ríran ni wọ́n ẹ̀ ní nkẹtẹ̀ lè ṣe sí sáà lè jẹ́ pé bẹ́ẹ̀ náà ó máa kí Al-Qur'an tó ìtọ́ da jù ní kíkẹ́ fi kíkẹ́ Al-Qur'an yìí sílẹ̀ nígbà yẹn títí tẹ́ fi wà ní àyíká ilé ìtòsíkọ́ da yóò bá mu kọjá pé irú yẹn ti ń kí Al-Qur'an náà. Center of Excellence with Classic Education for Modern Achievers from Adorable to Awesome, where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies the goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi ilé bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé Alimarina Schools pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan la ń sọ pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ. Ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ẹ́sì Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu. Láti ìpele kindergarten, nursery, primary àti secondary, làyè ìgbaniwọlé ń bẹ báyìí. Èdè òyìnbó, Yorùbá àti ẹ̀kọ́ èdè lárúbáwá ẹ̀s ẹ̀sìn Islam sì dámọ́ra lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyè gbóríjì àyẹlẹgbẹ́ náà sì ń bẹ rẹ́múrẹ́mú Al-Madina School a ray of light easily reachable inexpensive pursuing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICC devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of Al-Madina Center papa abẹ́dẹ̀ area Ogbomoso our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization edition of the glorious Quran and Ahadith, visit Al-Madina Schools at gmail.com or call 0032 85 0466 Al-Madina Schools, Papa Bebe area, Ogbomoso, inspiring excellence every day. Now, orúkọ yín àti ibi tí a ti ń pè wá. Orúkọ yín àti ibi tí a ti ń pè wá.

ẹni tó fẹ́yàwó tó sọ wípé alhamdulillah ọ̀pàyàwó tì ó súnmọ́yàwó ó súnmọ́yàwó ó sì hàn wípé ìyàwó ti fẹ́ra kù ṣùgbọ́n gbà tí wọ́n á lọ síwádìí àwọn dókítà sọ pé oyún yìí ti pọ̀ sùn mẹ́fà gbogbo ìyàwó tẹ̀sílẹ̀ sí ò tí ì jọ sùn méjì lọ kọlọjọ ajẹbà tóyún dàgbà ju ọjọ́ orí ìyàwó lọ eléyìí túmọ̀ sí pé ìyàwó ti sase mẹ́sì kó tó di pé wọ́n fẹ́ ìyàwó ti fẹ́ra kù ní gbogbo ìgbà tí wọ́n súnmọ́ wọn náà ní fura kankan ìyàwó ti lóyún oṣù mẹ́rin kí wọ́n tó fẹ́ bíkùn rẹ̀ ọba yọ sétíkọ́tíkọ́ rẹ̀ ọ̀yẹ́ kọ́ pàkíyèsí rẹ̀ wọ́n á ní ọ̀dà kan mọ̀tẹ́lẹ̀ ọ̀dà kan mọ̀tẹ́lẹ̀ mọ̀tẹ́yẹ ń tọ́ fẹ́ lágánrán tí ń ṣèṣe dákúdájí ṣé wàá mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé eléyìí túmọ̀ sí wípé ọ̀ ní fura ìyàwó tó fẹ́ ń ranù lásán ni ó ń regbe òun náà ó fẹ́ rọ ọmọ ọlọ́wọ́ kọ́ rọ ọmọ ọlẹ́sẹ̀ kọ́ dàlú ọ̀ǹgbá kí wọ́n fi wá jẹ́ pé ó gbé jombo ọmọ tó ní oyún rẹ̀ sínú kìí sọmọ rẹ̀ o kìí sọmọ rẹ̀ igi tẹ́sùn gan kìí ṣe igi kìí ṣe ìyàwó rẹ̀ torí lábẹ́ òfin ṣẹ̀ríyà èyí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ní pé wọn àgbọ́dọ̀ so igi lórí oyún èyí tó túmọ̀ sí pé kìí ṣe ìyàwó tó fẹ́ iná ni ẹni tó já sí wípé wọ́n so igi fún ọ pẹ̀lú rẹ̀ ní igi tó lálàáfíà ṣùgbọ́n ìbálòpọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin wọn pẹ̀lú ẹ̀ kó tó di pọ̀ ọmọ báyìí sọ eléyìí kò sọ ọ́ dẹni tó ṣe zina nítorí pé ìwọ rò wípé kò sí nǹkan kan kí ń bẹ nínú àpò rẹ rẹ̀ o rò wípé agárán tí wọ́n pè náà lọ́jẹ́ láì mọ ipò ń ranù ni o ti ṣe zìnà o ti lóyún ẹyẹ torí de eléyìí báyìí ẹ kó lọ́dọ̀ rẹ tí ó ní kó kó ń rẹ tó bá kọ láti kó ń lé rẹ̀ wọ́n Àríkùn sára wọn fún tó lọ́wọ́ àkásù. Orúkọ yá àti ìtẹ́sí pẹ̀lú ẹjẹ́ bá agún òkè. Nà ìbẹ̀rẹ̀ yàn. Wọ́n tẹ́jú ọtí yẹ ọkọkọ òfin Allahu azza wa jal ó fi ìgbàláyè sílẹ̀ fún ọkùnrin mùsùlùmí láti fẹ́ obìnrin tó bá jọkan nínú àwọn ahlul kitab ahlul kitab nínú kọjá yahudiya àti kọjá nasraniya bàbá rẹ̀ àwọn náà nasara ni wọn gẹ́gẹ́ bọmọ náà ti ṣe jẹ́ nasraniya ọ̀dọ̀ bàbá rẹ̀ ló ti fẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa fọmọ lọ́kọ lọ́dọ̀ wọn iná níwọ náà gbà níyàwó torí ẹ̀ kìí ṣe mùsùlùmí ní ọba ń so yìí nítorí pọ́nmọ náà kìí ṣe mùsùlùmá àmọ́ tó bá pọ́nmọ ti di mùsùlùmá ń tiẹ̀ bàbá lọ́sẹ̀kù lórí nasrani àjẹpẹ́ni tó bá jẹ́ mùsùlùmí nínú mọ̀lẹ́bí wọn òní ò fọmọ yẹn fi lọ́kọ tó bá wá ṣẹlẹ̀ wípé orí ẹ̀sìn kan náà ni wọ́n ti jọ wà ẹ̀sìn bàbá nọ̀sọ̀rání náà ni ọmọbìnrin náà wà bàbá náà ni ó fi lọ́kọ ní ìbámu pẹ̀lú ìlànà bá ṣe máa fi lọ́kọ nínú ẹ̀sìn wa. Naam. Jazakumullahu khairan wa ahsana ilaykum. Zero eight zero. Naam. Wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yẹn àti ìtẹ́sí ń pẹ̀lú. Orúkọ yín àti ìfẹ́sìn pẹ̀lú. Tẹ̀sìn láti ìlògún náà. Ìbẹ̀rẹ̀ yan. Náà. Alhamdulillah. Látàrí pé èèyàn ronú.

kẹ́nìkan á sọ pé òun ronú ronú títí ó fi di káfíìrì ìrònú àṣepọ́ọ̀nù ni ronú. nítorí dájú ni pé àwọn ṣèyàpéyì wọ́n ti ráàyè wọlé sí lára torí pé tí ṣètọ́ọ̀nù bá ti wọlé síyàn lára èròkérò ni wọ́n máa rò wọ́n máa rò èròkérò nípa ẹlẹ́dàá rẹ̀ wọ́n lè ronú títí kó sọ pé ta ló dá Allah ọ̀gá ta ló dá Allah báwo ló ti bó lọ́rọ̀ tiẹ̀ tiẹ̀ sí jẹ́ bàbá bàbá ló bí bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá ló bí àwọn bàbá yìí bóòlù ti ṣe wá bẹ̀rẹ̀ bóòlù ti ṣe bẹ̀rẹ̀ gan àlẹ́yìn náà bọ́ ní gbé gan náà rí kí ló dé tí ọ̀yọ́jú sí wa nǹkan tí ò sí náà lèèyàn ò lè rí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò bá fi di káfíìrì torí ẹ̀ irú ẹni tí wọ́n bá ti ń ronú ìrònúkìrònú ìrònú rádaràda ó lè sọ pé òun free thinker lòun hmm. òun òun máa ń ronú lọ́nà tó ṣe wípé ẹnìkan ò lè kó ìrònú níjànú ìrònú tí máa padà sọ wọ́n di káfìrì nù ó ń wò ó pé ńgbà tí wọ́n ti dáhùn sínú ilé ayé yìí báyìí kí ló ń ṣe tó burú ó ti wá gbàgbé òpònú wípé nǹkan ló ń darọ̀ ọ̀hún ó ti gbàgbé wípé ẹni tó dáhùn kọ̀ọ̀kan lè dáhùn lásán ṣébí wọn náà tó pera rẹ lẹ́ni tó lè ronú bó bá ti ṣe wù ọ́ ó lè ṣe nǹkan kan ní ìsìnkẹ́nìkan sọ pé òpònú ọ̀nkàn ṣe nǹkan bí ẹni tí ò ní làákà ìkíni ọmọ bíọ̀ ṣòbó ló ṣe wá gbà pẹ́lẹ́dà rẹ̀ ọ̀ṣẹ̀dá rẹ̀ nítorí pé kò kàn lè máa ṣe tó bá wù ọ́ kó máa ronú bó bá ṣe wù ọ́ kó máa lẹ́sìn kó máa jọ́sìn fẹ́ni tó tó ṣẹ̀dá rẹ̀ àwọn èèyàn gan èèyàn sí èèyàn bàbá tó bí ọ màmá tó bí ọ ṣé lè gbà pé kọkàn jọmọ lásán fún un kó máa fi orúkọ rẹ̀ ti sáré orúkọ ọ̀hún àmọ́ kó wọn má lè bọ́ sọ̀rọ̀ kọ tẹ̀lé bàbá ò ní ọgbà bẹ̀ bàbá tó bá fi lè rí pọ́ máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti ṣépè yóò fọ́ láwọn ìpè gbóná ni àbàbà rẹ ní dákun bá náwó kọ́ọ̀pù òun sì ń wò bọ̀ọ̀bì orí ẹran bàbá rẹ ni wọ́n ní màmá ń bá wì òun tún wò bọ̀ọ̀bì orí ẹran bàbá rẹ ni ọ̀dà lọ́ba jẹ́ bẹ́ẹ̀ bá mi palẹ̀kùn dé òtún palẹ̀kùn dé gbogbo nǹkan kò sí ètí bàbá yìí bọ́ sọ́tọ̀ tẹ̀lé bàbá yìí yọ ń pè fún ọ ni yọ padà rí pé eléyìí sọmọ tí wọ́n máa lè lélẹ́yìí bẹ́ẹ̀ ni èèyàn tó bíyàn báwo alẹ́ lẹ́dàá wa tó dá wa torí ẹ ìrònú kí rònú mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí wọ́n ti torí pé ò ń gbé ibì kan tọ́yẹ pé wọn bá ṣàlàyé ẹ̀sìn fún yín dáadáa kó a lọ tilẹ̀kùn kò tì má rí nínú ilé kó a máa ronú lọ́nà táwọn ṣẹ̀yà pé tí wọ́n fi wọlé sí ọ̀la kó o ń bẹ̀ kọ́ lọ síbi tí wọ́n bá ti máa ṣàlàyé ẹ̀sìn lọ sí ìlú ńlá tó jù lú yín lọ ó ra àwọn olùmọ̀ ń bẹ lóríṣiríṣi nílùú yín náà àwọn olùmọ̀ tó wà ń bẹ náà wà àwọn náà kó má dejú málé kó má ṣàlàyé ẹ̀sìn fún yín ẹ̀rí tó lùwà bá ṣàánú wa nílùú kan pẹ̀lú ẹni tí bá ń ṣàlàyé ẹ̀sìn fún wa oore ńlá lolúwa ṣe fún wa o oore ńlá yìí máa kọ dínà gbogbo ọ̀pọ̀lọpọ̀ aburú ẹlòmíì ọba ti ya kèfèrí ẹlòmíì ọba ti ya yakuya ẹlòmíì ọba ti ya aládàáda alẹ burúkú ṣùgbọ́n látàrí kí wọ́n ń ṣàlàyé ẹ̀sìn wàláhì ẹlòmíì fẹ́ para rẹ̀ ni wọ́n fẹ́ pokùnso gan ọkàn lọ́ọ̀dánilẹ́kọ̀ọ́ ni àwọn ọmọ nípa rẹ̀ wọn ò sì mọ nípa nǹkan tí ń ronú ọ̀rọ̀ tán kan sọ kà jẹ́ mọ́ pé tó tọ́ kéèyàn fọ ara rẹ̀ para rẹ̀ tó bá sì farabalẹ̀ pé ah àbí wọ́n fẹjọ́ mi sun àbá yìí wọ́n bá sì ṣàlàyé wọ́n sì gbogbo ọ̀rọ̀ ní Allahu akbar ní ìpara mi mọ́ so ó túmọ̀ sí pé oore oore ní kárẹ́ni tí ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ètò kíkà ẹjọ́ kò kẹ́ máa pa lọ fúnra yín ní kẹ́ ẹ máa ṣe pàdé kẹ́ ẹ máa dísì lẹ kẹ́ ẹ máa darúgúdù lẹ ìranu àti régbè kẹ́ ẹ máa fàṣìkò yín ráàlì àtọ́jú ayé yín rárá rárá nítorí pé aṣèyàpín àwọn náà ẹ̀dá kan nítorí wa dá gẹ́gẹ́ báwọn èèyàn ti ṣe wà ṣùgbọ́n nǹkan táwọn ń sáré láti ṣe òun náà làbúrú àtàìdá wọn sì fẹ́ fọ́ọ̀mù èèyàn lẹ̀ tó tán bá ti rí pé wọn náà dilẹ̀ wàláhì wọn máa dán ọ́ láàmú torí ẹni ọwọ́ tó bá dilẹ̀ náà ni ṣẹpọ́n ni màá ránṣẹ́ téèyàn bá ti jẹ́ ẹni tó mójútó tí ó wúlò tí ó sàǹfààní àwọn ṣàpè yẹn gan wọ́n máa sá fún ọ ni wọ́n máa sá fún ọ ni torí ẹ̀ ló ti jẹ́ pé ète rẹ̀ lẹ púpọ̀ lórí àwọn olùgbàgbọ́ òdodo ó ní agbára jọjọ lórí àwọn ẹni tí kò gbàgbọ́ ìmà ó ṣe pàtàkì ó sàǹfààní ó wúlò ní nǹkan téèyàn lè máa fi sọ́ra rẹ̀ irú ọmọ ìyá wa tó lòun ronú títí tó lè di kèfèrí látara rẹ̀ nǹkan tó ṣe náà ni pé bọ́ọ̀ bá jọ máa lè kí ó fira rẹ̀ sílé kí ó tẹ́ ẹ bá lọ dánilẹ́kọ̀ọ́ máa lọ dánilẹ́kọ̀ọ́ tó ń bá ń ráwọn olùmẹ̀sìn tó ń rí wọn sá súnmọ́ wọn máa ń sọ nǹkan tí ń ṣe ọ̀yàn fún wọn látàrí ìrírí àtòyí àtìmọ̀ táwọn ní Allahu yóò fún wọn ní òye àtìmọ̀ tí wọ́n fi jẹ́ kó lè borí ìrònú kí ìrònú ti ń wá sí ọlẹ́mi. zero eight zero nine. Wàríkù sára àwọn àṣmàtàlá. Orúkọ yín àti ìta tí ń pèrò. Nàmì bẹ̀rẹ̀ ní ẹṣẹ́ pápápá. Àwọn alhamdulilayi ọmọ tá a bí tó ṣe pé kò síjọ́ méje láyé àní pẹ̀ràn àkẹ́kọ̀ọ́ fún àmọ́ ọjà wa lórúkọ a sọ lórúkọ orúkọ kò bùkátà kọ mọ péjọ méje láyé àkíyèkọ ló bùkátà kò péjọ méje láyé. wọ́n á ní sáwọn ti sọ láti sí lábẹ́ ni gbogbo ọmọ tá a bá ti bí àbótiẹ̀ jábọ́ láti inú ìyá rẹ̀ lẹ́yìn oṣù mẹ́rin ìgbàgbọ́ wa ní pé wọ́n ti fẹ́mi sí lára a ń ṣe àti sí lára lẹ́yìn tá a ti wẹ̀ tá a lára a sì lọ sin sórí tí àwọn mùsùlùmí èsì báyìí ṣe máa sínú Ghana lọ sọ sínú gbótẹ́yìn náà wálé ẹ̀fẹ̀ ran ẹ̀fẹ̀ ran èèyàn ẹlẹ́yin ìjẹ́bù ṣe jẹ́ wọ́n ní dile bá dilẹ̀ tí àwọn ò ní nǹkan kan pàtó táwọn mójútó táwọn lè máa fi fóònù àwọn tayò rárá kọ̀tọ́ ayò báwò ayò báwò mélòó ni nǹkan tó jẹ́ pé o ò tí ì mà nínú ìgbésí ayé rẹ tó yẹ kó o mà kódà nínú ìdílé bàbá ẹ̀ àwọn nǹkan púpọ̀ wà tó mà níjọ́ tí sọ pé ah tó bá ṣe pé mo bí bàbá ni tó bá ṣe pé mo bí bàbá ni láti wá pé nípa ẹ̀sìn rẹ àìmọye nǹkan tó mọ̀ torí àwọn ẹ̀mẹ́jẹ̀ kásìkò kọ́ mọ láre mọ́ wa lọ́wọ́ gbogbo àsìkò tá à ń lò yín wọ́n bí wa léèrè nípa bá a ṣe lò náà. zero eight zero eight five six seven seven seven two six ọ̀nà nọ́mbà tẹ́ mọ̀ gbèsè ẹ bá ń pè látòde níbi gbogbo lágbàáyé tó two three four eight zero eight three two nine three eight nine six. 08085677726 náà àríkù sẹ́lá mọ̀ṣúnmọ̀tòlá ọ̀rọ̀ta tí ó kọ́ yá ti bẹ́ẹ̀ sí pé ọba ṣe pápápá náà mami ẹṣẹ́ ìbẹ̀rẹ̀ pápápá náà láti ìlú láti ìlàrú náà Thank you àti tó ń bá náà ṣe pẹ̀lú tó ìjọba ìdáàbò àjọ ní àdúrà tó gbọ́dọ̀ ìjọ gbà bá náà ṣe àmọ́ kò wá sábà sábà náà ṣe wáyà nípa ìgbà ìtọ́ mú lọ lórí tó lọ́wọ́ ti òkú ìyá ọ̀tọ̀ rẹ̀ ẹ̀sìn wà lórí o ìyẹ́wà ọmọ ìdílé owó yẹn ti ẹ̀yìn ìgbà tí ọjọ́ yẹn ti lọ lẹ́rù ọba ẹ̀ tọ́ láti jọ lọ. ẹlẹ́sìn tó fi àjìyà aláyọ̀kọ́ àti àwùjọ ní alhamdulillah ẹni tó ṣe pé ọba wa ṣiṣẹ́ ó lẹ́tọ̀ọ́ ká sanwó sáré fún wọ́n á sọ pé tètè sanwó sẹ́ẹ̀ nítorí mo fẹ́ fi sọkú bàbá mi mo fẹ́ fi sọkú ìyá mi ṣé wàá lè lọ owó sẹ́rẹ̀ lára nítorí kọ́ mọ́ba láǹfààní àti fowó yẹn sòkú bàbá rẹ̀ kọ́ mọ́ba àfi sòkú ìyá rẹ̀ àkókò àsọdùn wọnú ọ̀rọ̀ tiẹ̀ náà nítorí tí wọ́n bá sòkú lókùtà àmọ̀ páwọn Yorùbá máa ṣe èló gan lẹ́yìn fẹ́ san fún èló lẹ́yìn fẹ́ san fún tọ́ran kó fi rórí màálù àbírù rẹ̀ dèpòdépò pé ó fi ra màálù báwọn fẹ́ fi kówó tó fẹ́ fi sòkú ni ẹ̀yin wá fẹ́ bá wípé kọ́ àmọ́ ẹ fún lówó iṣẹ́ rẹ̀ síbá nàbì sallallahu alaihi wasallam sọ pé ẹni tẹ́ ẹ bá bẹ̀ ń sẹ́ ẹ fún lówó iṣẹ́ rẹ̀ kó tó di pé oògùn rẹ̀ gbẹ oògùn ti gbẹ tipẹ́ ṣé ẹ̀jẹ̀ rẹ̀ lẹ́ ń fẹ́ kọ́kọ́kọ́ gbẹ náà kó tó di pé ẹ̀sánwó rẹ̀ ẹ̀sánwó rẹ̀ fún kí lọ́kàn yìí ṣebí sẹ́ ló ṣe fún yẹn bẹ́ẹ̀ mọ́lẹ́ni tí máa ń kẹ́yìn tó bẹ̀ ń torí de eléyìí báyìí ẹ má yàn àwọn èèyàn jẹ o ló kọ pé ẹ torí pé mo fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kí ló lóun fẹ́ kọ́ lọ́dọ̀ ó fira rẹ̀ sí skul rẹ̀ ni sọ eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹlẹ́kejì ọkọ àti ìyàwó gbogbo ìbálòpọ̀ tí wọ́n bá fẹ́ ní wọ́n fẹ́ láti tàtàrà rẹ̀ dání tí ìyàwó bímọ àbí wọn ò tiẹ̀ rò pé ó lè doyún gbogbo ẹlẹ́sàdó àtànàbì sallallahu alaihi wasallam ní kẹsì kí Allahumma jannibna ash-shaytan wa jannibi ash ma razaqtana torí pé kìí ṣe torí ọmọ nìkan ẹ̀ ń fẹ́ kó ló gbé ṣètọ́ ní jìnnà sí yín nínú ìbálòpọ̀ yín eléyìí ń jẹ́ bó